àdìjọ eh, káàbọ̀ sórí ètò yín ètò àti akọni àlefíkè òfin díìnì ọ̀làdùnúbele ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dì lọ́gbọ̀n ọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ oníbéèrè wọ́n ní àwọn jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ òwò ṣíṣe bẹ́ẹ̀ làwọn sì tún ń sin àwọn nǹkan ọ̀sìn bíi ẹja àti nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọ̀rẹ́ àwọn làwọn sì jọ ń ṣe wọ́n á ní àwọn kan wá bá wọn tí wọ́n sì ń tọ́ka sí àwọn gẹ́gẹ́ bíi òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí tó jẹ́ pé kò ní èlé nú tí wọ́n sì ń sọ pé ti mùsùlùmí ti mùsùlùmí náà ni wọ́n á ní téèyàn bá fẹ́ ra nǹkan kan bóyá èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn fi fún ẹja lóúnjẹ èèyàn fẹ́ ra oúnjẹ téèyàn fún ẹja jẹ wọ́n ní kéèyàn lọ ṣe ìdúnàdúrà iye tí wọ́n ń tà lẹ́yìn ìgbà náà wọ́n wá bá yẹn san owó oúnjẹ yẹn ọmọ gbé e láti máa fún ẹja jẹ ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n lè fi bíi ten percent ti kí wọ́n kún un tó jẹ́ pé èyí ó san owó papọ̀ mọ́ owó fún wọn wọ́n ní ṣe eléyìí náà ṣé kò bọ́ sí abẹ́rẹ́ ìgbà kódà béèyàn ra mọ́tò two million lápèjúwe wọ́n lè fi bíi two hundred thousand naira kún pé èyí ó san lẹ́kùn ṣùgbọ́n èyàn lówó lọ́kàn kan èyàn ti fi nǹkan kan kún un nígbà tí wọ́n lọ rà á wọ́n ní eléyìí ṣé kò bọ́ sí abẹ́ rìbá bí eléyìí náà bó ti ṣe rí nínú Islam ẹgbẹ́ ń darúgbà bismillah. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó jẹ́ òṣòwò àbẹ́ni tó jẹ́ àgbẹ̀ tó ń sin àwọn ẹranko láwọn ilé iṣẹ́ ìfowópamọ́ wá bá lórí pé àwọn máa yá mi lówó láì gbèlé lórí ẹ̀ hmm. èèyàn bá fẹ́ rajà àbẹ́tí ẹ̀ fẹ́ ra tí ó fi tọ́jú àwọn nǹkan ọ̀sìn rẹ̀ tó ń bá ti ṣe ìdúnàdúrà lórí ọjà tó fẹ́ rà yẹn kó sọ fáwọn iye tó bá jẹ́ àwọn ọba sanwó rẹ̀ lábẹ́ pé kó wọn ṣáàtì mọ iye táwọn san ni ṣùgbọ́n gbọ́ ọba yá tí ọba sanwó padà yóò san tó ń tà lékún ìdá mẹ́wàá iye táwọn bá bá rà ẹ wá ń béèrè pé ṣé kìí ṣèlè tó ń ta lékún séèyàn ò ti tó láti gbọ́ yé pé lè ní. Hmm. nítorí pé gbogbo ọgbọ́n yòówù téèyàn lè dá nípa ọ̀rọ̀ àǹdọ́gbọ́n yánilówó gbèlè lórí ẹ̀ kò lè pamọ́ sí gbogbo ẹni tí ọ̀rọ̀ asún àsùn péye. nítorí pé máa yé gbogbo èèyàn náà ni pé bóun ni ó wá yá ẹgbẹ̀rún mẹ́wàá fi ṣe mọ́kànlá níbo lẹgbẹ̀rún kan ti lè sí èlé náà ni wọ́n kà dábí ọgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ tètè tají ìdínà tí wọ́n fi fẹ́ lò bẹ́ẹ̀. ètò ìsìláàmù faramọ́ tí transaction yẹn tó fi lè bá mu ọlọ́ba yìí. èmi fẹ́ rajà mo fẹ́ ralé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ralẹ̀ níwọ̀n á bá báńkì o ṣe ní ilẹ̀ tọ́jọ́ títà ṣé ẹ nílé tó wà fún títà ṣé ẹ ní mọ́tò tó wà fún títà ṣé ẹ lọ́jà báyìí báyìí ṣé ẹ ní fún títà a ní iye báyìí la fi tà fún so mọ́tò táwọn àwọn tà fún mi two million mo mọ̀ pé tí mo bá lówó lọ tí mo bá fẹ́ rà lórí àtẹ kò ju one point seven lọ àmọ́ la pé èmi ìní sanwó lẹ́ẹ̀kan náà iye tí wọ́n ló pé àwọn láti tàánu ó sì pé mi náà láti rà á bẹ́ẹ̀ nítorí pé mi kúkú lówó ti ń dá alẹ́ lẹ́ẹ̀kan náà ṣe eléyìí bá mu lábẹ́ òfin ọlọ bẹ́ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ nílé ọjà tí mo fẹ́ rà táwọn ò ní kì í sì mí ni wọ́n kówó fún pé kí n lọ sanwó nítorí tó máa kówó fún mi tí wọ́n ní kí n lọ sanwó àmọ́ wọ́n gba nǹkan báyìí lórí owó táwọn fún mi rìbá náà nù kàn fọjà ṣe bójúbójú ni ànábì sallallahu alaihi wasallam sọ pé la tabi' ma laysa 'indak ntọ́ ọba ní ọgbọ́dọ̀ ta hmm. báńkì ó ti kọ́kọ́ ní ọjà yóò ti di tiẹ̀ yọ wà nú àgbàlá rẹ̀ ẹ̀yìn ìgbà tó dé nú àgbàlá rẹ̀ ní ìbá àmọ́ iye tí wọ́n rà kọ̀ọ̀kan mi á ṣẹ̀ṣẹ̀ ṣe ìdúnadúrà pẹ̀lú àwọn iye tó bá tó bá tó bá pé àwọn láti tà fún mi tẹ́mi náà sì gbà láti rà á orí bẹ́ẹ̀ ni ti rà á yọ wà lákọọ́lẹ̀ pé títí ìgbà báyìí ń sanwó wọn àmọ́ gbogbo ètò ẹ̀ wíwùn tó bá fi lè wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ̀hún rìbá ni wọ́n ń pè rìbá tó dájú sáká tó ṣe é kí kò ní iyèméjì nínú ni.